بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وتابعين لهم بإحسان إحسان إلى يوم التغابن adákọ́ fún Allah subhanahu wa ta'ala ọ̀tọ̀rọ̀ ìkẹ́lọ́hun àti ọlá rẹ̀ fún aṣíwájú gbogbo wa olólùfẹ́ wa ẹni tí a ń kọ́ṣe lórí gbogbo àlámàrí wa ẹni tó sì ṣe kọ́ṣe ló ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam adọ́lúwa wa subhanahu wa ta'ala kó bá ṣe yọ́nù rẹ̀ fún àwọn sàhábà rẹ̀ àti gbogbo Musulmi tó bá rìn lànà rẹ̀ àti ojú pọ́nà tí àwọn sàhábà rẹ̀ sílẹ̀ ọlẹ́jẹ́kùn ṣoṣo ọlọ́run àwọn bàbá wa nílẹ̀ yorùbá kan jẹ́ àwọn wa láti pìlẹ̀ bí rọmdọ́nù bá wọlé báyìí tí wọ́n bá kan bẹ tí lè má dáa ju wípé káṣẹ àtúnṣe ìgbékalẹ̀ rẹ lọ àwọn máa dá wípé ìbẹ̀rẹ̀ rọmọdọ́nà àforíjì ní àárín rọmọdọ́nà ìkẹyìn ìkẹni ìgbẹ̀yìn rọmọdọ́nà àṣẹrú ọdọ́mà bí ìgbà pé nínú wákà wọn yìí wọ́n pín mẹ́tẹ̀ẹ̀ta yìí orí mẹ́tẹ̀ẹ̀ta yìí sórí mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá kejì mẹ́wàá kẹta bẹ́ẹ̀ sì ló ń ṣe ọlọ́run sallallahu alaihi nke ní wípé gbogbo Ramadan àforíjì ni gbogbo Ramadan ìkẹ́ àtìkẹ́ ni gbogbo Ramadan ìṣẹ́rúdọ̀mọ́ ni láàfin wá kalẹ̀ wípé ìbẹ̀rẹ̀ Ramadan àforíjì ni àárín rọmọbọnà ìjì ni ìgbẹ̀yìn rọmọbọnà ìjì ni ìbẹ̀rẹ̀ rọmọbọnà ìkẹyì ìkẹni àárín rọmọbọnà ìkẹyì ìkẹni ìgbẹ̀yìn rọmọbọnà ìkẹyì ìkẹni gbogbo ẹ̀ ní bẹnu rẹ̀ bẹ́ẹ̀. ìbẹ̀rẹ̀ rọmọdọ́nà àforí ìjì ni àárín rọmọdọ́nà àforí ìjì ni ìparí rọmọdọ́nà àforí ìjì ni àná Muhammad sallallahu alayhi wa sallam ó ní wàlìláhi òtàkọ́ ìṣàrí rọmọdọ́n wà záàlìkà fi kúlì gbogbo òrùrù gbogbo alálẹ́ oṣù rọmọdọ́nù kọ̀ọ̀kan lọ́lọ́wọ́ bá ń bọ́kùn iná kò lẹ́rù àwọn kan tí ń sọ wọn àlìjẹ́nà ọlọ́run bọ́kùn ẹrú kò lọ́wọ́ àwọn kan ń bọ́kùn iná kò lọ́wọ́ àwọn kan tí ń sọ wọn dọ àlìjẹ́nà àfi ọlọ́run àfi ń bẹ firi kò nínú iná tí ó di kan náà ibi tá a ti sùn lánàá suratu Ali Imran aya 42 èyí tí ó tẹ̀lé ní aya 43 ibẹ̀ láti gbéra sọ ní ọ̀sán tèmi adà Allah subhanahu wa ta'ala kó jẹ́ sí tí a ń gbọ́ lẹ́yìn náà kó jẹ́ wa èyí tí a ti gbọ́ sẹ́yìn náà kó mọ́jà gbàgbé rẹ̀ kó sì jẹ́ wúlò wa ilaha أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا وجيها في الدنيا والآخرة ومن المقربين Ibi tí a òun ni verse 42 sọ́tọ̀ Al-Imran Allah subhanahu wa ta'ala sọ wa 41 wípé àpẹẹrẹ si anábì Zakariya alayhi salam tí ó fi mọ̀ pé òun ó bímọ láyé nígbòsípò náà ló bí ọlọ́run pé wọ́n ọlọ́run fi in tó rí ni pé odidi ọjọ́ mẹ́ta gbáko àtòrú rẹ̀ àtọ̀sán rẹ̀ ò ní lè sọ̀rọ̀ ó o ilẹ̀ ọ̀rọ̀ ìjà bó bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ demonstration ó kàn máa tọ́ka ni ìmọ̀ júwe ló fi máa báwọn èèyàn sọ̀rọ̀ tó ti bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ní máa ṣàdúrà ní gbogbo ìgbà má torí wípé mo ti fi àpẹẹrẹ gbígbàdúrà wọ̀n ọ́ ó ti ṣàlàyé rẹ̀ fún ọ wá pàdúrà káfí ní bẹ́rù ìsìn ọlọ́run ń bẹ yóò máa ṣàdúrà lórí oore oore ń tó dé bóore náà bá tún dé náà ó tó máa a torí kóore ó talẹ́ kó bá àyàn kéèyàn ń lò èèyàn ó bùkátà sí ọlọ́ni wa náà Muhammad sallallahu alayhi wa sallam wa idh qalatil mala'ikatu ya Maryam láti ìgbà táà màláìkà ń pè Maryam Maryam ni ya tó bí Isa alayhi salam inna Allah astafak dáúdájú Allah subhanahu wa ta'ala ó ṣe àwọn وطهرك وفوما واصطفاك على نساء العالمين ó sì sọ àwọn lẹ́sà lórí gbogbo àwọn obìnrin tí ń bẹ láyé náà bí ìgbà wípé ọ̀rọ̀ ànábì Zakariya àti ànábì Yahaya ti parí sí verse 41 nígbà tó lọ sọ كثيرا وسبح بالعشي والإبكار الله ti parí ẹ̀sí bẹ̀yẹn ya anábi zakariya anábi yahya aleyhimussalam ọlọ́run wá mú ọ̀rọ̀ maryamu wá ìbáṣepọ̀ ń bẹ láàrin ìsìsí méjèèjì ni wípé ìyá tó bí yahya anábi yahya tí ń ṣe ìyàwó ànábì zakariya ìyá ànábì yahaya tí ń ṣe ìyàwó ànábì zakariya àti ìyá ti Isa maryam ẹ̀gbá àtàbúrò ni wọ́n ẹ̀gbá àtàbúrò lápẹ̀ wọ́n ànábì zakariya alayhi salam ìgbà tí ó níyàwó tó fẹ́yàwó rẹ̀ ìyá isa ti jẹ́ Maryam ìyàwó ànábì Zakariya àti ìyá Ìsá ẹ̀gbá àtàbúrò ni wọ́n tó fi já sí wípé ànábì Ìsá alayhi salam àti ànábì Yahaya cousins ni wọ́n jẹ́ síra wọn lákòjúwe isa ọmọ sọ wípé ẹ̀gbọ́n ìyá mi àbábúrò ìyá mi ìyẹn fún ìyàwó Zakariya tó bí Yahaya bẹ́ẹ̀ náà ni Yahya òun ló mọ̀ sọ pé ẹ̀gbọ́n ìyá mi àbábúrò ìyá mi fún Maryam ló fi wánú ẹgbà wá wípé àsìkò kan lọ́lọ́run bú àdó àwọn méjèèjì sí ìṣẹ̀lẹ̀ lóyún àwọn méjèèjì súnmọ́ra wọn ṣùgbọ́n yáyá ńgbà tí ń bẹ́ẹ̀nu oyún ti ìyá tí ń mọ́ríyàmù náà lóyún ànábì Ìsá sínú àsìkò kan náà ni wọn wáyé sí ẹ̀gbọ̀n wọn lọ́dọ̀ àwọn àfáà mi wípé ànábì Yahya níkùn ya rẹ̀ ìyá rẹ̀ máa ń rìlẹ́ẹ̀tì ẹ̀ fún àbúrò rẹ̀ ìyá Ìsá wípé ó jọ wípé ọmọ tí ń bẹ okùn tèmi ń balẹ̀ fún tí ń okùn ń fún lọ́wọ́ òun kẹ́sìn rẹ̀ bẹ́ẹ̀ wípé bá a bá ti ríra wa ní ẹ̀gbá àtàbúrò in tí ń bẹ́nu kun tèmi lọ́mà tí ọlọ́run bá ti sọ wípé yáyá ló kọ̀rọ̀ ó mọ̀ jẹ́ tó sì fún wa ń ro òdùnnú pé ó jẹ ní ilé ti bẹ́ẹ̀ náà ihe tó ń fun fún ọmọ tí ń bẹ nínú They are related or they were related to each other. Wọ́n súnmọ́ ara wọn ní ìjẹ́ mọ̀lẹ́bí. Òun ló wà tó ti pé ńgbà tó lọ́run fẹ́ parí ọ̀rọ̀ Zakariya àti Yáyá ó mú ọ̀rọ̀ Ànábì ó mú tẹ̀lé. So Tanasub kò yí rẹ́ǹsì tí ń forty one àti forty two nìyẹn. yẹn ni pé in tó so verse forty one àti forty two ibi tó ti ní bàtà nìyẹn. Allah subhanahu wa ta'ala ó ránṣẹ́ sáwọn màláíkà kí wọ́n sọ ẹ pé ẹ ṣàlàyé ọlá ọba ṣe fún inna Allaha astafak gbogbo àtà ń sọ yìí kò tí ì ṣùgbọ́n ẹjẹ́ ó mà ìtumọ̀ ọlọ́run bá ṣàlẹ́sà o ààyè mi ọlọ́run bá ní ọlọ́run bá sì ṣàfọ̀mọ́ fún gbogbo àwọn ìwà pálapàla ìwà àdọ̀tí tóbìnrin máa ń rìn ìwà àgbèrè tóbìnrin rìn kó tó lọlé ọkọ ọlọ́run bá ní mo fọ̀ ọ́ mọ́kùn bí àwọn àwà yẹn ibẹ̀ láti fi rí wípé ó ti pẹ́ láyé tí wá àgbèrè ìwà àdọ̀tí ti ń wáyé láàrin ọmọ ẹ̀dá èèyàn lórí ilẹ̀ ayé ìjọmọ èèyàn ìwà ṣìyànṣẹ̀ dẹ́ta ìwà ọkọmọbìnrin mọ́ ti ìdélé ọkọ kó nǹkan mọ́ lè kayọ ọkùnrin tó ti bá lò papọ̀ kìí sì ló sẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ń burú sí ni yóò sì máa burú sí ni torí pé àná ó ti já mọ̀ wípé nínú àwọn àpẹẹrẹ mọ̀ súnmọ́ ìwà àgbèrè ó ẹ̀tọ́ láwùjọ tó bó ti rí náà nìyẹn boyfriend girlfriend relationship kìí ṣe tó jáburú ma. kódà ìyàwó tí ń bẹ nílé náà ọkọ rẹ̀ ó mọ̀ pé ń dálé kódà wọn àti àlè ìyàwó rẹ̀ náà tó pàdé ara wọn tó kira wọn so àwọn èèyàn legalize immoral act ẹ wo kódìjọbọ náà kọkùnrin máa fọkùnrin kóbìnrin ó fóbìnrin ẹ rí i pé indirectly ó ti ń wà legalized gbogbo àwọn nǹkan wọ̀nyí náà lára àpẹẹrẹ pálíkì àmọ̀ tó máa ní ṣùgbọ́n nínú àánú ọlọ́run bá subhanahu wa ta'ala fún mọ́ríyámù tí ó bí sá ọlọ́run bá ti fọ́ mọ́ kúrò níbi àwọn ìwà wọ̀nyẹn kì í ṣe alágbèrè torí pé ta'ala Allahu akbar tó tó ọlọ́run ó ti mọ bó ti fẹ́ sí ìrìn àjò Ìsá wọn ò sì ní jó ní bàbá so tó o bá ti ya sàfọ̀mọ́ fún Mariam káwọn yẹn mọ̀ tó kìí ṣalágbèrè kò sí bí wọ́n ṣe ní àlẹ́ ìjẹ́ tí wọ́n ṣe ní àkíyèsí ẹ̀ wípé òun sì náà ni nígbà tó bá ní oyún tí ò lẹ́ni tó fún nígbà tó bá soyún Ìsá tí ń lè tọ́ka sọ́kùnrin kan tó bùn sùn so tó má ṣe pé kìí ṣe ẹ wá ṣe decent lady tó wà modest tó nítìjú

ìgbà tó gbé oyún Ìsá wọlé síbẹ̀síbẹ̀ náà wọ́n àti ìzí ẹ̀ wọ́n ló ń ṣì náà ni ibo ló ti rọ́mà ibo ló ti the first instance tó wá dọ́mà ọlọ́run bá subhanahu wato wàtọ̀ herrick ó ti fọ Mariam má ó ti sọ kú níbi àwọn ìwà jágbajàgba ìrìn ṣìnà ọ̀rọ̀ ṣìnà gbogbo ìwà tí máa ń dọ̀tí èèyàn gẹ́gẹ́ bí obìnrin ọlọ́run bá ti máa kó nígbà àwọn àwà yẹn wàtọ̀fẹ́ẹ̀kì àìlẹ̀nìṣẹ́ ilẹ̀ ya gbogbo obìnrin tí ń bẹ láyé náà Allah subhanahu wa ó ti sa Mọ́ríàmù lórí gbogbo wọn ọ̀tọ̀lọ̀rọ̀ ṣiṣẹ́ láàrin gbogbo obìnrin tí ń bẹ láyé gẹ́gẹ́ bí ìṣesí wa tabali túmọ̀ àyà kàtán àwọn durusul istifaada min al-aya nazkuruha àwọn useful lessons tí bá ń bẹ nínú àyà kọ̀ọ̀kan yẹn á ṣàlàyé rẹ̀ nínú 42 yìí a rí ẹ̀kọ́ bíi mẹ́ta kankan nú ẹ̀ àbí méjì àkọ́kọ́ al-istifaa wa at al-ilahiyya يدل على تفضيله على الآخر وابتلاء له واختبارا ورضا المفضل عليه عن المتفضل نعمة من الله عليه يستوجب الشكر والتطهير هو صحة الاعتقاد وكماله nínú ẹ̀kọ́ tákọ̀ọ́dí kọ́nu ayà yìí ni wípé ìfẹ̀fà àti ìfọ̀ọ̀yànmá èyí tọ́lọ̀ máa ń ṣe fẹ̀dà e ń tọ́ka lórí tọ́lọ̀ wọn bá gbọ́lá fẹ́ nìyẹn lórí àwọn tí wò rí bẹ́ẹ̀ ni ń tọ́ka ìpè ọlọ́run bá fẹ́ràn ẹni yẹn ló fi ṣàfọ̀mọ́ fún ló fi gbọ́lá fún lórí àwọn tó kù ló fi sọ pé ibi tá a lò délé ni àfi kí Allah subhanahu wa ta'ala ó ṣàánú wa ni láyé ìgbà kan bóbìnrin ò bá mọkùnrin ní tẹ́ délé ọkọ virtues virtues ló jẹ́ fún ìwúrí ni oore ni ọlá ni kódà àwọn òbí rẹ̀ ó tún mọ ẹ̀yẹn gàn láwùjọ pé ah, ọ̀pọ̀ ẹni fọ́lọ́hùn tọ́mọ wá fi lọ lé ọkọ kò mọkùnrin rí virginity kọmọbìnrin mọ́ sí pálapàla tí ó fi lọ lé ọkọ ṣùgbọ́n lẹ́nu ó ti di kọmọbìnrin ò lájú ó wà barbaric nínú ọpọlọ àwọn tí wọ́n jìnà sẹ́sìn tí wọ́n sì jìnà sí ọmọlúwàbí kẹ́nà ọmọbìnrin ń bẹ at age eighteen nineteen twenty kò ní boyfriend wọ́n lè ṣe pé lákìrí gbogbo ló fẹ́ yà ni irú nonsense wo nìyẹn mo tẹ̀ jẹ́ kó máa date irú ẹ̀sìn wo ni wọ́n gbà yẹn ẹjẹ́ kọ́ mọ sex education àwọn ìbò kan burúkú tọ́lọ̀ ti yà àlùbáríkà ṣe bí wọ́n kọ́ sex education ní school á ti mọ́ bá ti máa ṣe tí òfin ní doyún ọlọ́run ìwà ẹranko wọ́n sì àgbà kò lọ́wọ́ wa o àwọn òbí wa níjọ́ kìíní àná tí wọ́n bí wọ́n tó oníròrí lórí láwọn òbí wa ọjọ́ kìíní àná wọ́n rí láìpẹ́ gidi lò ọmọ pọ ní ọmụ ọmọ òdàpọ̀ nílé ìwòsàn ọmọ ti ń dà pọ̀ ní ìsìn ti ń wọnú mọ̀lẹ́bí látara ìwà àgbèrè mo kọ́ ọkọ oríire ọmọbìnrin àti age mo ti dàgbà tó tó para rẹ mọ́ tó ṣèrànà ẹ̀yin òbí tẹ̀sí ń tẹ̀yìn ẹ̀ náà tẹ̀ ń tẹ̀yìn ẹ̀ náà máa lórí àwùjọ ti bàjẹ́ kódà yẹn náà kó lọ ìran mẹ̀dẹ́yìn fẹ́ ṣe àgbèrè jẹranko lọ náà ẹ̀ńtọ́lọ̀ bá wá ṣe bẹ́ẹ̀ fún àdánwò ni o lọ́lọ́ bá fi dánwò ni o ìwọ̀tọ́lọ̀ ń bá ní òun gbọ́lá kan fún ọ lórí gbogbo ẹ̀dá tó kù níbi ìwà o mọ́ ẹni pé òun rìnrìn ranù pé sọ̀rọ̀ burúkú pé kẹ́gbẹ́kẹ́gbẹ́ gbogbo ìwà tá a gbọ́dọ̀ bá lọ́wọ́ mùsùlùmí wọn náà jìnà sí ìgbàgbọ́ tó ní àlàáfíà ló fi ń ṣe lọ́hùn oore ńlá ni ọlọ́run ṣe fọ́pọ̀lọpọ̀ ẹ̀dẹ́ èèyàn ṣẹ́wárán tí ó bá ń bá rẹni bẹ́ẹ̀ lò tọ́lọ̀hún sórí oore yẹn fún kí ẹni náà wá yọnu sórí tọ́lọ̀hún bá ṣe fún kó gbà pé ìkẹni ìyẹn náà ń túmọ̀ sí ìyẹn náà dúpẹ́ fọ́lọ́hún lápèjúwe nínú mọ̀lẹ́bí ọlọ́run dá lọ́lá ó gbé sókè ó gbọ́wọ́ ìsókè ìyàwó tó kù lọ́nu mọ̀lẹ́bí ọ̀pọ̀lọpọ̀ responsibilities inú family gan-an òun ló ń ṣódà ẹ̀ àdánwò ló jẹ́ fún wọn ọlọ́pàá fi níwò ni bẹ́ẹ̀ yóò ṣe gààrò bóyá yóò rí àìníri wípé èmi náà ni wọ́n ń sọ wípé ògùn òdílé wa nígbà tọ́nà tí wàá gbé mi sípò tí mo wà báyìí níbi iṣẹ́ ìjọba tí mo wà àbí níbi òwò tí mò ń ṣe àbí jẹ́ mú mi mo ti wá lórí ẹbí ẹnìkan gbọ́dọ̀ mímá fi dán wò ni ẹ̀yin tó kùnú ọlá tọ́lọ́run bá se fún lórí ní kó fún tó bínú rẹ̀ tó sì kíka rẹ̀ mọ́ dúpẹ́ tó pé yí mọ́yìn ọlọ́run bá fi sàánù rẹ̀ débẹ̀ kì í sábà rọrùn kọ́ ọmọ tí wọ́n bí léèyàn ọmọ ọmọ àbúrò àbúrò lẹ́yìn èèyàn níjọ́ wo ayé rí kí tó ní tèèyàn lọ kí ẹ̀kọ́ tó kọ́ tèèyàn lọ lọ kí wọn

bó ti kó lè mọ́ tó láyé òun rò ẹni ṣe ní ní ni àwọn kan ní òjẹ́ ń débi tí mo fẹ́ dé kò ní rí bẹ́ẹ̀ oore ńláńlá ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àyà yìí ọlọ́run bá ní wọ́stọ̀fáàkì ilẹ̀ ta'ala ó sà ọ́ lẹ́sà lórí gbogbo àwọn obìnrin tí ń bẹ láyé lọ́pọ̀ ààyè nínú Qur'an tọ́lọ̀ máa ń sọ̀rọ̀ nípa Bani Isra'il ọlọ́run ní wa faddalnahum ala al-alamin àwọn àfáà níbi tá a bá ti rú tẹ́kìtì bẹ́ẹ̀ àbí contextual tẹ́kìtì bẹ́ẹ̀ nínú Qur'an tọ́lọ̀ ti sọ pé mo bọ́lá fáwọn Bani Isra'il lórí gbogbo àgbáyé wọ́n láwọn tí wọ́n jọ ń lásìkò kan nínú èèyàn lọ́wọ́ bá ń sọ tá a bá ti dáyà nínú Qur'an títúmọ̀ rẹ̀ túmọ̀ pọ́lọ́ lóhun ṣàánú àbáni Israel òun gbọ́lá fún Israelite lórí gbogbo ẹ̀dá èèyàn wọ́n láwọn tí wọ́n ń bẹ tẹ́jọ jẹ́ contemporaries lásìkò yẹn lọ́wọ́ bá ń sọ. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá ti gbé ànábì dìde gẹ́gẹ́ bí ànábì kẹyìn alọ́lá ju àwọn àbáni Israel lọ. so the first is the case níbi ọ̀rọ̀ eléyìí wàtọ̀fáàkì àìlàyìn sẹ́ ìlà àìlàmín tọ́nà ọba lò fún Mariam bí gbogbo obìnrin ayé ni kìí sóbìnrin àsìkò rẹ̀ nìkan gbogbo obìnrin ayé ni lọ́lọ́run ọba lòun ṣe Mariam òun ṣe ní ọlá òun gbọ́lá fún lórí wọn àná Muhammad sallallahu alayhi wa sallam ó jámọ̀ wípé women leaders àwọn adarí obìnrin láyé ló jẹ́ alkiyama mẹ́rin náà ni wọ́n àwọn obìnrin tí ó aṣáájú gbogbo àwọn obìnrin tó kú lójú alkiyama nínú ọgbà àlùjànnà wọ́n ní arba mẹ́rin ni wọ́n ó dákọ Maryam sáà sọ̀rọ̀ parẹ̀ yìí ó dákọ Hawa ìyàwó anábì Adam alayhi salam ó dákọ Khadija ìyàwó rẹ̀ àkọ́kọ́ bákan náà ó sì dákọ̀ Fatima ọmọ rẹ̀ láà àtàkùrọ̀ làárín dípò Hawa Asiya ìyàwó Fir'aun oníkẹrin àná Muhammadu ló jẹ́ àmà bẹ́ẹ̀ pé àwọn mẹ́rin kan bẹ náà àwọn obìnrin àwọn láti wájú gbogbo obìnrin láyé Asiya ìyàwó Fir'aun Khadija àkọ́fẹ́ ìyàwó àná Muhammad sallallahu alayhi wa sallam ẹni kẹta Maryam ìyá Isa tán sọ̀rọ̀ parí yìí ẹni kẹni Fatima bintu Muhammadin sallallahu alayhi wa alihi sallam نعم آية تتلي يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين àwọn màláíkà iṣẹ́ tọ́lọ́wọ́n bá rán wọn sí Maryam wọn ò tí ì jẹ parí wọ́n tẹ̀síwájú a ti لوري بانا يا مريم ومريم وقنوتي لربك ما تلاش دواري القنوت هنا بمعنى الطاعة لأن الأصل في الكلمة الطاعة قبل أن تستعمل في استعمالا آخر الذي يدل معناه أيضا على الطاعة والانقياد أبلهم القنوت originally wọ́n ń lò fún obedience ní àtọ́wà tàbáyín lágbájá kọ́ọ̀nì is an obedient servant of Allah lágbájá kọ́ọ̀nìta she is an obedient servant of Allah so wọ́n padà ń lò ní nílò àwọn àdúà káà máa ń ṣe tá à ń pè ní kunut tẹ bá sì wo àwọn àdúà yẹn náà èyí tó ń ṣe ńlá kọ́ wa látọ̀dọ̀ àìlèmúnàbì tọ́lé tá ń pè ní dùá ìlú òun náà ń tọ́ka lórí ìjẹun tó máa tẹ̀láṣẹ ọlọ́ọ̀bá náà ni so Allah subhanahu wa ta'ala ń pa Maryamu láṣẹ uqunuti li rabbiki tó ti pé àṣẹ ọ lẹ́ni iyì lẹ́ni ọlá ló gbogbo àwọn obìnrin tó kù tó ti bẹ́ẹ̀ uqunuti li rabbiki máa tẹ̀láṣẹ olúwa rẹ̀ wasjudi sì máa forí kanlẹ̀ fún warukaa'i ma'a raki'in sì máa lọ rùkúrù pẹ̀lú àwọn tí wọ́n lọ rùkú sí amọ́rọ̀ yàmù. Bismillahir Rahmanir Rahim. يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين نعم ومريم جبا بسألة فلان قارئ

a rí àwọn ẹ̀kọ́ mélòó kan gbọ́yé inú ẹ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ wọ́n ní pé ìran obìnrin nínú ẹ̀dá ọlọ́run pa wọn náà láṣẹ kí wọ́n máa ṣèjọ́sìn fún ọlọ́run bá subhanahu wa bó ti pa wọn ọkùnrin láṣẹ rìn bó ti àyàn kọkùnrin kírun ló àyàn kóbìnrin ó kírun bó ti àyàn kọkùnrin ó gbàwẹ̀ ló àyàn kóbìnrin ó gbàwẹ̀ bó ti àyàn kó lọ mẹ́kà kó lọ ṣiṣẹ́ hajj bẹ́ẹ̀ ló dọ́ràn yẹn fún mi náà kó náà ṣiṣẹ́ hajj ó ti jọ́ràn yẹn fọkùnrin kó yọ zakat nínú àwọn dúkìá táwọn ọlọ́run bá fún nínú àrísìkí tá a fún bẹ́ẹ̀ ló dọ́ràn yẹn bóbìnrin náà bá láǹfààní sí àrísìkí ó fowó ara rẹ̀ ṣe ni ó jẹ́ lógún látọ̀dọ̀ ọkọ rẹ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ ni kó náà ṣe kí ni kó náà yọ zakat gbogbo sẹ́ ibadat al-ma'muru biha فالنساء فيها مشتركات gbogbo àwọn iṣẹ́ ìjọsìn tí Allah subhanahu wa ta'ala pàwọ̀ ọkùnrin láti káṣe inú ẹ̀sìn àwọn obìnrin náà partners ni wọ́n jẹ́ pẹ̀lú wa àwọn náà gbọ́dọ̀ ṣe é àyàfi àwọn iṣẹ́ ìjọsìn kọ̀ọ̀kan torí àwọn ìṣesí wọn tọ́lọ́run bá dá mọ́ wọn lára lásìkò yẹn kò gbọ́dọ̀ ṣe é àsìkò tóbìnrin bá ń ṣe nǹkan oṣù rẹ̀ lọ́wọ́ ìrún di èèwọ̀ fún láti kí ìmọ̀ wọ mọ́ṣáláṣí ìmọ̀ gbọ́ kùránì lọ́wọ́ tí ò bá nídìí ó dé wọ̀ fún ìṣe hajj kó wá lóun ti tọ̀wáàfù ilé ọlọ́run ó dé wọ̀ fún lẹ́yìn àwọn exceptional cases wọ̀nyí ọ̀ràn yẹn ni o àǹtí wa ẹ̀yìn ìyá wa àwọn iṣẹ́ eré táwọn ọkọ wa ń ṣe táwọn ọmọ wa ń ṣe kò tó fáwọn láti wà lìjọ́nà oníkálùkù ó ṣe ti tiẹ̀ nìyí báwọn baálé wa bá ti ń sáré tí wọ́n ń gbìyànjú káwọn ṣe sọ ọlọ́run káwọn lè bójú ọlọ́run bá pàdé bẹ́ẹ̀ ló di ọ̀ràn èèyàn fẹ́yìn náà kẹ́yìn náà ṣe àǹfààní kejì káàrí múnú ayà yìí annalkunuta wa sujuda wa ruku'a min al-ibadati li khassati billahi ta'ala ó ní wípé ìjúpájú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́hun ìgbàfófin ọlọ́hun ìforíkanlẹ̀ fọ́lọ́hun ìlọrùkú gbogbo àwọn iṣẹ́ ìjọsìn yìí ọlọ́run bá nìkan là ń gbé fún o àìgbé fẹ́lómi lẹ́yìn ọlọ́run tó dẹ bá wo àṣẹ yẹn Allah subhanahu wa ta'ala ó ń pa Maryam láṣẹ ni òkùnútì ilẹ̀ rọ́bìk òfin ọlọ́run bá rẹ mọ́ tẹ̀láṣẹ olúwa rẹ wàsíjódì ìmọ̀ forí kanlẹ̀ fún wàrùkẹ́ máa rọ́kẹ́ eléyìí ó tún já mọ̀ wípé Maryam ẹrú sí ọlọ́run tọ́lọ̀ ń pa láṣẹ ni tó bá ti pé ìyá ọlọ́run ló bá jẹ́ ni ọlọ́sùn mọ́ apá láṣẹ tó bá ti pé ìyá ọlọ́run ni báwọn kan ti gbà wípé òun ló bí olúwa ọmọ sì máa pò bìrì ẹ̀ láṣẹ tó bí ó sì gbọdọ̀ mọ́ ṣe ẹrú sí ọlọ́run ọba ni Maryam tó sì jùpájú sẹ́lẹ̀ fófin ọlọ́run ọlọ́run ló sì dáa so pẹ̀lú àwọn àṣetọ́lọ̀ bá ń pa yìí ó jẹ́ mọ̀ wípé ọlọ́run bò sí lọ́lọ́run ẹrú sin ọlọ́run ọlọ́run bá ṣe àmọ́ ọlọ́run bá panlé ó yìí sílẹ̀ ní ayọ̀ bákan náà Maryam àyà yìí wípé sì ló jẹ́ àwọn ọlọ́run kìí gẹ́gẹ́ báwọn kan ti ń sọ laqad kafara alladhina qalu inna allaha wal masih bin maryam قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح بن مريم وأمه ومن في الأرض جميعا ọlọ́ọ̀bá ní àwọn tí yẹn isa tí wọ́n ń pè kún lọ́lọ́hun wọ́n ti ya kèfèrí o wọn ò sí nínú ẹrí sì ní ọlọ́run sínú ọlọ́run yọ́nú sí torí pé ọlọ́run yìí yọ́nú sí kèfèrí kèfèrí ẹ̀dá ọ̀tá ọlọ́run torí ń fojú òfin ọlọ́run bá gbolẹ̀ kò náà ní ìwọ ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́lọ́run bá ní kó fóun so gbogbo ẹni tó bá wá rí isa, tó rí màmá Ìsá tí ń jẹ́ Maryam tó rí ní ìrí ní ọlọ́run olólùwà kèfèrí ni òun ọlọ́wọ́ ní wà ní Muhammad sallallahu alaihi wasallam sọ fún wọn tààrẹ tó ní kápá nǹkankan láti dáṣe lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tọ́lọ́ ọba subhanahu wa ta'ala tó bá fẹ́ pamú yísá tó fẹ́ parun yẹ́nyẹ́ ó sì pàyà rẹ̀ mọ́rùn yẹn ẹrú sìn ọlọ́run ọba ni kìí ṣe ìyà ọlọ́run lẹ́yìn ni Allah subhanahu wa ta'ala ó ní mal masihu bin maryama illa rasulun qad khalat min qablihi rusul masihu ọmọ maryama yìí kí ni tó jẹ́ talẹni náà bí ò bá já sí kó òjíṣẹ́ ọlọ́run ọba kẹni tí kẹrin àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ti síwájú rẹ̀ kó tó wálé ayé wa ummu siddiqah ìyá rẹ̀ sì rèé ó jóbìnrin ìwòótọ́ ó jóbìnrin olódodo asidikiya trustworthiness òun ni the next category of spirituality since jẹ́ prophethood and messengership ipò mẹ́rin náà ní níwájú ọlọ́run ọba níjẹ́ èèyàn tá a jẹ́ bá ti súnmọ́ ọlọ́run ọba sí àti bọ́lọ́run ọba ti fẹ́ràn wa sí àwọn tọ́lọ́run ọba fẹ́ràn jùlọ làwọn ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àwọn tí ó tún pọwọ́ tẹ̀lé wọn lẹ́n tó bá dépò sí dìríyà ipò ẹni tó jóló tọ́jú sí iṣẹ́ tí wọ́n ráwọn ànábì ọlọ́run so ipò yìí ní ìyá Ìsá wà ìyá Ìsá ìsọ ọlọ́run kìí sànábì lakinnaha kanat siddiqa so ipò kejì ló ń wà kìí sànábì ọlọ́run kìí sòjíṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni kìí ṣèyà ọlọ́run kana yakulani ta'am àti Ìsá nìyí àti ọmọ àti ìyá rẹ̀ Maryam àwọn méjèèjì wọ́n ń bòkèlè wọ́n ń jẹun sọ́lọ́ a máa jẹun bí ebi a máa pa wọ́n ní ìtumọ̀ rẹ̀ wọ́n jẹun torí ẹni tí ẹni tí ẹni tí èyí jẹun lẹ́jẹ́ bí ò pa gbàtọ́lọ̀ ní kana yakulani ta'am eléyìí jẹ́ khasaisu al-insaniyah ó jẹ́ lára àwọn human characteristics nínú ìsinmi tọ́lọ̀ ń dá máwọn ọ̀rìn dẹ́yìn ní péjì bí máa pa wá láti mọ oúnjẹ tá jẹ so ebi a máa pa Ìsá àti ìyá rẹ̀ tẹ́yìn ń pè ní ìyá olúwa òun ló fàtà àwọn náà fi máa ń wá jíjẹ àti múmu àwọn náà ń struggle láti jẹun kí a ná ìyá ọkùnrin láàrin tó àrùn àmọ́ ẹwọ wá ní wọ́n bọ̀ kéèfẹ́ nù mọ̀lẹ́yà fún mọ́ń bọ̀rọ̀ àná ìfàkùn ìtòbí ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run gbogbo àlàyé tá ṣe ti ń júwe ọ̀rọ̀ yìí fún wọn àti ìyá rẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ẹ̀tún mú ti ń parọ́ máa wà ọlọ́run ti ọba ni àbí ìyá rẹ̀ mọ́ríyàm ó jẹ́ ìyá ọlọ́run náà àyà ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم

ìwọ Maryam máa lọ rùkúrù pẹ̀lú àwọn tí wọ́n lọ rùkúrù níbo láti lọ rùkúrù jàmáà mùsùlùmí ní ìbádà ìdórí ìrùn mi ilé náà já mọ̀ pé ìyá Isa kanat mur'atan muslima she was a muslim woman mùsùlùmí ni ìyá Isa Isa náà ti jẹ́ mùsùlùmí ìyá Isa is a Christian Isa gafa ara is a Christian àwọn méjèèjì mùsùlùmí ni wọ́n wúrà musulmi tí ń kírun ni wọ́n ilé ìjámọ̀ pé Isa alẹ́sàlá ọlọ́run náà fún láwọn ọ̀run tẹ̀síkí bí ìyá Isa náà ṣe jẹ́ olùkírun ọlọ́run paláṣẹ rẹ̀ ọmọ ìyá mi bìnrin nù Islam kí ló wádé tí wòye kírun ó lè máa ń borí lóòótọ́ ṣùgbọ́n kírun àbí kò sì máa kírun abiko kò nígbàgbọ́ wípé nígbà bá fẹ́ kírun nìkan là ń borí sí tàbá ti kírun kò ní ìdíkà borí mà rárá gbogbo àwọn àṣẹ wọ̀nyí nípa bá ti máa múra lánàá síláàmù yìí ọlọ́run bá fẹ́ kóbìnrin tí ó bá ṣorí ire kó máa min ọlọ́run ní ìyẹn o ń jẹ́ kẹ́ nínú àwọn ìròyìn kọ̀kọ̀ èyí táwọn ọlọ́run bá ránṣẹ́ rẹ̀ sí náà Muhammad ń bẹ nínú àwọn ìró kọ̀kọ̀ èyí tí àwọn ọlọ́run ránṣẹ́ rẹ̀ sí náà Muhammad sallallahu alaihi wasallam ìtumọ̀ rẹ̀ ní wípé ọlọ́run jẹ́ ká pé àwọn àlàyé tó ń ṣe nípa náàdì èyí àti ìyá rẹ̀ Mọ́ríyàmù yìí ń tànájú ni òun lẹ́ ń ń rí kọ̀kọ̀ ló jẹ́ kódà gbogbo tún dà nẹ́bì kan náà ṣáájú ìgbà tó ọlọ́run kọ́lọ̀ tó sọ yìí kalẹ̀ ọ̀rọ̀ yóò hàn sánàbì àwa ọlọ́run ń rí fi ilẹ̀ sí wa náà Muhammad sallallahu alaihi wasallam lẹ́kùnrẹ́rẹ́ àfikún àyọkú torí pé wáyé ni látọ̀dọ̀ ọlọ́ọ̀bá subhanahu ọba tó gbọngbọ́n ọba ọgbọ́n ọba kìí ṣe pé ànábì ló lọ́n kọ́ tẹ̀yìn lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n ṣe ọlọ́run lọ sọ́dọ̀ àwọn nọ̀sọ́rọ́ àbí kó lọ sọ́dọ̀ àwọn yẹ̀húdí kó ní ẹjúwe bánàbí ìṣàgán ti rí fún mi rárá ọlọ́ọ̀bá ní àwọn afúnra wa láàárín ìfilẹ̀ sí wa ànábì là ń kọ́ ló fi mọ́ tí ìbá ṣe pé àwọn ọlọ́mọ sàánà wa tààlà rí ìfilẹ̀ fún ẹ òbá ti mọ́ ní mọ̀ ń pa rẹ̀ wàmà kúntà làdáyìhìm ó sí lọ́dọ̀ wọn gbà náà ìrìlùkú ní àkọlá àmàhùn nígbàtí gbogbo wọn ju gègé wọn sínú omi wọn ju báírò wọn sínú odò àyíhùn yẹ́kfòlù náwòyàm èwo nínú wọn tó fẹ́ gba mọ́ríyàmù tọ́ wàmà kúntà làdáyìhìm ìrì yẹ́kfọ́sùmọ̀ wọn ó sí pẹ̀lú wọn nígbàtí wọ́n ń jà sí àwọn olùmọ́ wa kọ́lọ̀n jálẹ̀ kí a fún wa pẹ̀lú àwọn àlàyé táwọn àfáà tí wọ́n jẹ́ contemporary scholars tí wọ́n ṣe fún wa wọ́n jẹ́ mọ̀ wípé ìmùrọ́nù tó bí mọ́ríyàm sọ̀rọ̀ pé chapter yìí náà àwa tí ọlọ́run bá ní àwọn classes wa ní last year Ramadan a ṣàlàyé sọ̀rọ̀ yìí ní tó fi ń bí ọlọ́run ó fi ṣàlàyé nípa the family of Imran náà Imran yìí òun ló bí Maryam ọmọ ẹni ọlọ́ni ọmọ ẹni ọlọ́ni ẹni ire ọmọ ẹni ire òun jẹ yìí ìgbà tí Imran bí nígbà tí Imran bí gbogbo àwọn wọn kẹ́jẹ́ bá ní sọ̀rọ̀ yìí gbogbo wọn ni wọ́n tẹ̀m̀pọ̀rọ̀ mọ́ríyàmù náà ni ọlọ́run sọ̀tàn rẹ̀ kúlẹ̀kúlẹ̀ ìtẹ́ ọlọ́run máa sọ fún wa ó <laughs> títóbi ọlọ́run nítorí sì fa ni wípé ìrújú tí àwọn tí wọ́n ṣe mùsùlùmí ń gbé wá nípa mọ́ríyàmù kódà àwọn tẹ́mú mẹ́ tí wọ́n ṣe mùsùlùmí wọn sọ́dọ̀ ọlọ́run wọn awólẹ̀ síwájú píchọ̀ rẹ̀ wọn àtàbẹ́là sí ìmú kí alọ́sùpánà wà tààlà wà lọ

àwọn àfà dáadáa àwọn olùbẹ̀rù ọlọ́run nínú ọba ní sọ̀rọ̀ yìí gbogbo wọn wá sọ́dọ̀ Imran gẹ́gẹ́ bí ọ̀gá wọn ọmọbìnrin tẹ bí ẹjá bá yín tọ̀ ẹjá àgbàtọ̀ ẹjá àgbàtọ̀ bí ká ní àfà ká fẹ́ràn gan ká sì trust ọlọ́sìn sàánù náà gbogbo ibi dáadáa tá a ro kàn sí ó tún dájú bẹ́ẹ̀ lọ kó wá bímọ káwọn ọmọ kéwù àtàwọn tí wọ́n nífẹ̀ẹ́ àfáà yẹn tó mọ wá wá ah, ẹ ṣe ìkẹ́dàkùn ọmọ yìí èmi náà jẹ́ ń tọ̀ èmi náà jẹ́ ń tọ̀ kẹ́ni ń dé èmi ní mọ̀ sanwó ẹ̀ èmi náà sanwó lé kéwù ẹ̀ èmi mo tiẹ̀ fẹ́ gbà sọ́dọ̀ yẹn ni wàhálà ṣe ìkẹ́ mọ́bìnú má bá yín tọ́ bí bẹ́ẹ̀ ṣe ń rò pé máa tọ́ dá gan lọ gbogbo ni wọ́n wá bẹ́ẹ̀ lọ́lọ́ fi ń sọ wípé wà máa kún tàlàdá ihim ìwà náàbí ò sí lọ́dọ̀ wọn ìjìlùkú na kùnlá na hún nígbà tí wọ́n pa wọ́n láṣẹ kí wọ́n ojú gègé wọn sínú omi wà máa ayúm yẹ́sùl mọ́rùyàmù káfíńtà lẹ́ni tí ó gba mọ́rùyàmù tọ́ wà máa kún tàlàdá ihim ìrì ọ̀sọ̀sùmọ́ọ̀n ò lọ́dọ̀ wọn nígbà tí wọ́n ń ṣe fàǹfà tí wọ́n ń jà lórí ẹni tí ó jẹ́ gẹ́gẹ́ mọ́rùyàmù ìgbà tí èdè òyédè má èmi mo fẹ́ tọ́ wọ́n fẹ́ tọ́ nǹkan ọlọ́run wá ránṣẹ́ sí Imran ó ní eléyìí èsì nǹkan jà sí gbogbo àwọn tí wọ́n wáyé náà ni wọ́n jẹ́ ní ma láti jọmọ tí ó sí ọ wọ́n alátìlẹyìn sí ọ tí wọ́n kẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀sìn ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń kọ ìjìlù kalẹ̀ tí wọ́n fi ń kọ tàwọ́rọ́ọ̀tì kalẹ̀ tó jófin ẹ wá da báírò yẹn sínú odò tẹ́ bá ti da báírò yẹn sínú odò ẹ tí báírò ṣẹ̀ bá ti léfò tí owó tó kù tẹ́ẹ̀dì sínú omi ẹni tí ẹ bá ti léfò ẹni ẹlẹ́ni tí ó gbà mọ́rí àmùtọ̀ ẹ̀rí yásíkì nìyẹn ìjà bá parí ìjà bá parí tọ́ ìmọ̀ràn náà sì síbọ́lọ́wọ́n bá ti pa láṣẹ ní kí a ní wàrà ṣe sà ó pé gbogbo wọn jọ ìtọ́lọ́wọ́ bá rí bíi o kì í sọ̀rọ̀ ọjà àbọ̀rọ̀ bá afẹ́yàn kan afẹ́yàn kan báírò lápòjúwe fi ń kọ a bá ti dà sódò a tí ẹ bá ti lẹ́yìn tó o wọ́n bá ní sùn ní àkóso má bá mú ti sínú omi ẹnìkan òun ló tálẹ́yìn nàbíyùlọ́hì zakariya ànábì ọlọ́ zakariya òun lè tí ló ẹrù rẹ̀ tó léfò ọ̀rọ̀ tiẹ̀ náà á padà ká níwájú a ti kà sẹ́yìn gan ni a ti kà sẹ́yìn ìyẹn ní فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب إن الله يرزق من يشاء بغير حساب àti tún síwájú ìyẹn ní Ramadan ọdún tó kọjá Zakariya inú rẹ̀ dùn orí eléyìí ọmọ ọ̀gá wa ní fẹ́ gbàtọ́ yìí èèmọ̀ tí wọ́n ń rí òní wípé bá rí ọmọ náà ọlọ́run sì gbàdúrà rẹ̀ inú yàrá tó gbé mọ́ríyàmù sí lásìkò jù tó bá wọnú bẹ̀ yóò bá àwọn nǹkan èso kò sì gbóúnjẹ nigbati tí ń tọ́ mọ́ríyàmù lọ́wọ́ Zakariya ń tọ́ mọ́ríyàmù lọ́wọ́ tí ó tẹ̀ ní tí wọ́n lè jẹ tó ń bá kẹ́ni kó ń wọnú yàrá rẹ̀ lọ kí lọ́mọ yìí rí jẹ oúnjẹ tí wọ́n ń jẹ lásìkò òjò tó bá jásìkò òjò ni tó bá jásìkò ẹ̀rùn ni yóò bà lọ́dọ̀ rẹ̀ oúnjẹ àsìkò òjò rèé lábálọ́dọ̀ ẹni gbẹ̀rùn yìí ó sì kó oúnjẹ àsìkò ẹ̀rùn rèé lábálọ́dọ̀ ẹni gbẹ̀ òjò yìí kọ́ọ̀lá ti wà min indillah ní kékeré rẹ̀ lọ́mọ kékeré mọ́díàmù ó sì máa fèsì á ní gbogbo ohun tó ń bí léèrè yìí oúnjẹ yìí àtọ̀dọ̀ ọlọ́run torí pé inna Allah yarzuqu man yasha bi ghairi hisab torí pé Allah subhanahu wa ta'ala ìmọ̀ ń rẹ̀ lọ́nà tí ó gbàrú kan sọ ọlọ́run ọba ní kẹ́mi tó jẹ́ pé Zakariya ò fi gbogbo ara dààmú lórí jíjẹ múmu Maryam ọlọ́run fi kẹ púpọ̀ so nǹkan tó bá fọmọ sí wọn náà tán ní kó tọ́ iṣẹ́ ńlá ni kí ni tí ó mọ̀ jẹ́ kí ni tí ó mọ̀ mu nígbà tẹ́bi òfin yọjú rẹ̀ tí ó kò ń padà sọ́dọ̀ àwọn òbí òun ọlọ́run ti fìlé ìkẹ́ albarka Maryam oran oran Imran albarka Maryam oran Imran ṣùgbọ́rọ̀ àyà yìí ti jẹ́rì wọ́n padà sí táǹkì ní alùkóró à balloting ò ní wọ́n ṣe tó rí bí àfihàn tí yóò ṣàlágbàtọ̀ fún mọ́ríyàm àyà yìí ó ní àwọn ẹ̀kọ́ tó kó sínú nínú ẹ̀kọ́ tó kó sínú annanabiya lam yarif al-ghayba hatta uhiya ilayhi fa kayfa biman dunahu min atba'ihi ó ní pé ànábì ọlọ́run ọba kan láyé kì í mọ̀mọ́ kọ̀ọ̀kọ̀ kì í mọ̀mọ́ kọ̀ọ̀kọ̀ àtìgbà tọ́lọ̀ bá rán sẹ̀rẹ̀ sí nìkan ló kù lọ́wọ́ wá láwàtà àjọ ọmọ lẹ́yìn àwọn ànábì láti wá mọ̀mọ́ kọ̀ọ̀kọ̀ àbí ọlọ́run bá ní wàmà kún tàlàbẹ́yìn ọlọ́ni dáàlì kẹmin àmbá ìlú rẹ̀bì ní orí ilé gbogbo àwọn àṣàyí sátá sọ fún ọ àti ìyá rẹ̀ yìí nínú mọ̀ kọ̀kọ̀ ni àwọn ọlọ́run láṣẹ ń ṣàlàyé rẹ̀ fún wànábì táǹtàṣì rẹ̀ fún ọ tó ń jágbígbà nàíjíríà onímọ̀ nípa àwọn nǹkan yẹn tẹ́lẹ̀ ìgbàtẹ́ntọ́lọ́ ń fẹ́ràn jù ní gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn tó dá tó sì lẹ́ni ìkẹyàn àwọn ànábì ọlọ́run ẹni ìkẹyàn àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ń jẹ́ àmọ̀ tó kò nímọ̀ kọ̀kọ̀ bó wá làwọn tá a jọ ọmọ lẹ́yìn rẹ̀ ó sì wá mọ̀ náà ni wọ́n tó bá ń pàpè mọ́ra pé o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí lámà yìí ó فقد كفر بما نزل على محمد صلى الله عليه وآله وسلم ẹni yóò tó bá lọ bá láwo àbódọ́rọ̀ bá lágbígba àbólò bá fa àfà tó lóun ní mọ̀mọ̀ ìsáàbì àbóhun tó lọ́nà kan tóun fi mọ̀ nǹkan tó fi mọ̀mọ̀ kọ̀kọ̀ tó bá sì gba ntẹ́ni yẹn bá sọ fún gbọ́ lódodo tó gbà ó pé bọ́ ti lọ́rọ̀ òun ó rí lọ́jọ́ iwájú náà lórí èyí tó fi ṣẹlẹ̀ sẹ́yìn táwọn ò mọ kí ni tó fà táwọn wá ń sọ̀sọ̀kú sọ fún un pé ìtọ́rọ̀ rẹ̀ ti wọ́ wá kekere láti kékeré rẹ̀ ti ṣe báyìí fún ọ ìyá rẹ̀ ló wà tí wọ́n ti ṣe kíní báyìí fún ọ téèyàn bá gbarú rẹ̀ gbọ́ irú ẹni ti ya kèfèrí sí òfin ọlọ́run ọba tọ́lọ́run bá sọ kàlífàánà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí tó ṣe gbà náà dìde òmà ibà sí ń ẹni tí máa ránṣẹ́ ìmọ̀ kọ̀kọ̀ sáwọn ànábì ọlọ́run òun náà ni ọlọ́run ọba tó rán wọn iṣẹ́ òun ni ọlọ́run ọba tó rán wọn iṣẹ́ ìmọ̀ kọ̀kọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tá ń pàpè mọ́ra ń láwọn mọ̀ yẹn ṣàìtọ́ọ̀nù ní tú àṣírí tí ò rí bẹ́ẹ̀ fún wa kì í sọ ọlọ́run ọba ọlọ́run ọba fi wọ̀n o gbogbo ìwọ tó ń tójú káàkiri ọmọ rẹ ọkọ ó tún dọ́dọ̀ wọn sòwò ẹlòmíì gan bó bá só tí só gan bá fẹ́ rùn jù gan yóò pọ̀ òun dọ́dọ̀ wọn kò mọ kí ni tó fà tí sóun fi rùn jù <laughs> gbogbo tó bá òfin wọn sọ fún ọ àwọn ṣèyà ọ̀fẹ́ ìrìnlẹ̀ jíìn àwọn èsù gbèlè kínú àwọn àjànú àwọn ni wọ́n ń gbérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí wọn létí táwọn náà ń sọ jáde lẹ́nu kì í sọ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ló rèé fi ilẹ̀ sí wọn àwọn gọ̀bìyàt ìmá kọ̀kọ̀ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ tọ́lọ́run bá ráwọn ànábì ọlọ́run àtọ̀dọ̀ ọlọ́run ti ń wà ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀kọ́ ta tún lè rí kọ́ nínú àyà yìí ó ní wípé ìmá ṣe balloting náà ni pé ká nǹkan kalẹ̀ pọ̀ èèyàn mẹ́ta la fẹ́ kí wọ́n kan èèyàn bíi ọgọ́rùn-ún náà ló sì ń lórí nǹkan káwá kọ̀ kankan sínú pépà kọ̀ọ̀kan káwá rúbúrúbú káwá dà kalẹ̀ lóye ọgọ́rùn-ún àmọ́ ká kọ years sínú mẹ́ta péré kí no no wá wà ní gbogbo tó kù ká ní gbogbo yẹn wá dúró múyá mọ́ ti tẹ̀ tó bá ti lónú pépà sọ síta eléyìí nínú ọ̀nà mọ ẹni tó yẹ kó ṣe nǹkan ni níbi ìdíje eléyìí sì òfin àwọn tí wa ni ẹ̀rù pé lánàá yìí ìrìn Allah láṣẹ kó lò pẹ̀lú àwọn ọmọ lẹ́yìn rẹ̀ láti fi ma tàlẹ́ntì ó fun fún Maryam so kìí ṣe wọ̀ lábẹ́ ẹ̀sìn nǹkan ẹyọ kan lèèyàn ní tí fẹ́ fi sẹ̀mù fáwọn nínú ilé àbí ní kíláàsì kan ọmọ sì ń lọ bí táàtì kíláàsì fún yàn kan pépà no no no ni ó ẹnayọ kan péré ní ó kọ yẹ́sì sí ẹ̀tọ́nà bá ti ní olómú yẹ́sì lọ́kì ní èsì fàṣíámá iwa pé èèyàn ń wọ ìwà ìwà ìwà wípé bóò ni Yorùbá ń ara Islam ò takò lóbi sí kínú súnà náà Muhammad sallallahu alaihi bó bá fẹ́ ṣèrìn àjò àwọn ìyàwó rẹ̀ ó pè gbogbo wọn kalẹ̀ yóò wá sí kúrò àyí àwọn ńlá wá ń pè alukúrò à àwọn olóògbé pè ní ballotin yóò ra yóò wá dá kalẹ̀ yóò ka wọn ẹni tó bá ti mú ìrìn àjò nínú gbogbo ilé yóò bá nàbí ṣe àjò kò ní jásí pé ìwà ṣáájú ìwà ṣáájú náà ni wọ́n pè ní wọ ojú ṣáájú ẹ ṣeun tó ojú ṣáájú ojú ṣáájú lọkọ wá ṣe mú àgbà náà ni jọ tí wọ́n lọ sí Èkó mú àgbà náà tún ni jọ tí wọ́n lọ sí Kàlàbá mú àgbà náà tún ni nígbà tí wọ́n tún lọ sí Ìlọrin <laughs> mú àgbà náà ni nígbà tí wọ́n tún láwọn fẹ́ lọ sí ìnáwó kan ní ní Kánò wọ́n sì lè jọ mú àgbà gbogbo ìgbà bó bá ti ju gbogbo bá lọ́sìn yìí kalẹ̀ tí gbogbo wọn jọ mú ó kù sórí kọ́dà rẹ̀ ìbáṣe tó yàwó ẹ nínú ní sí mú gbogbo rẹ̀ náà bí ti yàwó àṣà àtìrí nìyẹn bá nínú bá ti ta kóró ayé kalẹ̀ ìwà ojúṣàájú òsì ń bẹ gbogbo àwọn obìnrin tó kù bá mú ètí yàwó àṣà bá ti mú báyìí yóò ṣe dèédé ikú onúgbà náà bí ìṣẹ̀lẹ̀ àjọ ni ló fi láǹfààní kó máa gba ọ̀pọ̀lọpọ̀ àdéhìsì wá ní ilé àjò fànàbí èyí táwọn ìyàwó tí wọ́n wá bẹ so kọ́dárò ọlọ́run ọba so inú ilé tá ń lò àwọn obìnrin tá à ń bẹnu ilé yẹn pẹ̀lú ọkọ wa níbi tá a ti tó méjì tá a tó mẹ́ta tá a ti mẹ́rin a gbọ́dọ̀ fi ṣèbínú ìlànà Islam ni ìlànà táwọn ànẹ́bí ọlọ́ọ̀ tí wọ́n síwájú iṣẹ́ ọlọ́ọ̀bá náà lò ní òun lọ́lọ́ọ̀ gbé jáde nínú ayà yìí fún wa yìí lára ìkọ́ dátún rí kọ́ nínú ayà yìí anàlẹ̀kìtìsọ́mà fìlẹ́yàtì mafkúrùn aláwájì mẹ́dìí wàlẹ̀hásì bí máa كقوله تعالى سابقوا إلى مغفرة من ربكم وكقوله تعالى وسارعوا إلى مغفرة من ربكم وكقوله تعالى وفي ذلك فليتنافس المتنافسون وليس على وجه التنازع والمجادلة كقوله تعالى إنك ميت وإنهم ميتون ثم إنكم عند ربكم تختصمون إنه قطعتون إيه؟ قولين وآيائي ó ní iṣẹ́ fanfa àti ìmọ̀ ìjà lórí pé tàlẹ́ntì ó jẹ́ alágbàtọ́ fún Maryam tàlẹ́ntì ó tọ̀ yìí tọ́lọ́run ọba dákọ nínú àyà yìí ọlọ́run dákọ rẹ̀ lójú pọ́nà kó fi yìn wọ́n ni torí gbogbo wọn ń ṣe alápá wọn ṣe alápá tẹ̀tẹ̀ wọn ṣe wọn ṣe díje mo fẹ́ tọ́ Maryam mo fẹ́ tọ́ Maryam ṣòká ṣe díje lórí tí yóò lè wakún lórí wájú ọlọ́run kágbégbá díje lórí iṣẹ́ eré Islam faramani. so àjọ ń fagagbága àjọ ń sáré ìdíje èmi fẹ́ kí èmi dájú níwájú ọlọ́run gbogbo sẹ́ẹ̀rẹ́ islam ń ṣe sọ oníkàṣe yẹn mo fẹ́ jẹ́ ní àkọ́kọ́ tí ó ṣe gbogbo rẹ̀ tán bẹ́ẹ̀ náà nìwọ náà sọrú ẹ̀ ẹnìkẹta náà sọrú ẹ̀ gbogbo náà là ń gbìyànjú rẹ̀ bẹ́ẹ̀ islam ò takò torí náà ẹ̀ kan lẹ̀ ó ila ẹsẹ̀ díje lọ bí ìwá foríjì níwájú olúwa yín hmm? lẹ́yìn ní wàsáàrí ìrú ilẹ̀ ẹ̀nà fúrọ̀ tí nà wọ̀bíkùn ẹ sáré tètè ẹ fi gagbága lọ bí àwọn iṣẹ́ tí ó mú yín rá foríjì níwájú ọlọ́run ọba yín lẹ́yìn ní wàfi ìzẹ́ẹ̀lì kẹfàlìyẹ̀tẹ̀ náà fásitì tẹ̀nàfìsóhun níbi iṣẹ́ dáadáa yìí o fàlìyẹ̀tẹ̀ náà fásitì tẹ̀nàfìsóhun gbogbo ẹ̀yin olùdíje ẹ̀yin tí lè fagagbága ẹ compete engage ara yín lórí competition lé lórí ẹ fi larịị ẹlẹ́ra yín láré islam ò takò bọ́nà ti dá akọ ọ̀rọ̀ yìí kì í ṣe pé ó sọ ní sọ pé tí ò da àbí wọ́n jiyàn àbí ká máa jàyànyàn ká máa wájà lórí aburú bọ́nà ti dá akọ láyè ní nígbà táwọn kèfèrí tí wọ́n lé ní sànàbí àwọn onígbà àwọn pàwọ̀ ànábì ni ọlọ́ni ilẹ̀ kàmá yìí tó ìdá àwọn sì lérí báwọn ó pa ọ ni wọ́n dẹ́rùbọ̀ báwọn ó pa ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ilẹ̀ yìí ó kù wà ilẹ̀ yìí tó àwọn náà táwọn náà halẹ̀ ọ yìí àwọn náà ó kù rọ́bìkùn ṣé mo sọ fún yín láyé pé ìwà kìfìrí ìwà ẹbọ ò dáa yóò wáyé láàrin ahmed muhammed àtàwọn ẹni ọlọ́run tí wọ́n rú lẹ́yìn rẹ̀ sí àwọn kìfìrí fàfàyàn ó wáyé kà á sọ fún yín gbà náà lóòótọ́ mi ń a máa gbọ́n wà sí àwọn àfà òdodo wọ́n já pé kí mọ̀lẹ́bí ò ṣùgbọ́n nígbà tí máa ń pọ̀ sọ́rọ̀ mọ̀lẹ́bí ṣe kìí sojú pọ̀nà yẹn lọ́wọ́n bá fi lo tẹ̀fàṣìmúnà ń bí bó sojú pọ̀nà wípé àwọn ẹni eré wọ́n ń ṣe ìdíje wọ́n ń ṣe fagagbága láti mọ̀kálẹ̀ tí ó ṣe alágbàtọ́ fún Maryam ẹ̀dá Allah subhanahu wa ta'ala àlùbáríkà Qur'an ìmọ̀nà Qur'an àti ìmọ̀ àti ìmọ̀lẹ̀ tó ń bẹ́ bẹ́ kọ́mọ̀ dáhùn mọ́tà àbí jíǹkì wa èyí tó ti ṣe fún wa kí Allah subhanahu wa ta'ala kí kó mọ̀ gbà wa afẹ́ mẹ́ntìn wípé tafsiri ọdún náà ju wákàtí kan lọ ó pọ̀ so lẹ́yìn wákàtí kan yẹn ní wá ní béèrè yóò láǹfààní àti béèrè ìbéèrè so yóò máa jẹ́ two to three so gbogbo questions náà láàárín twenty to thirty minutes ni bá a ṣe fẹ́ maintain ẹ̀ nìyẹn torí tí ò bá pọ̀ púpọ̀ ara ń fà náà ti lè gbọ́ bàbá download ẹ̀ abẹ́lọ́ subhanahu kúlẹ̀ kúlẹ̀ yìí báyìí lọ ó wa ilaha astaghfiruka wa atubu ilayk títí di Allah subhanahu wa ta'ala tá máa tẹ̀síwájú láti yáyà 45 abẹ́lọ́ subhanahu wa ta'ala kó sọ́wọ́ta yorùbá náà subhana rabbika rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين